الله وبركاته وعليكم السلام أشهد أن لا إله إلا الله وحده لا شريك له عظيم البركات أخذ تعالى عباده سلوكا للأفضال والجبال وأشهد أن محمدا عبده ورسوله نبي الهدى والرحمن عليه من ربه أفضل الصلوات وأكثر التسليمات وعلى آله وأصحابه أهل الخير والمكرمات والتابعين ومن تبعهم بإحسان إلى يوم العرصات أما بعد فيا عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم wọn ń pè ní ìbùkún ọ̀rọ̀ àjẹjẹta ilé ìgbé táwọn ọmọ bá bẹ̀rẹ̀ sí sàlàyé wọn bẹ̀rẹ̀ ìpè lẹdàkì alẹ́ ní bàtà tẹ̀lé ìgbà ọ̀dọ̀ ìgbà wà ní ìlú ọdún tí orí ìsọ̀lá ìsọ̀lá ọ̀pẹ̀ rẹ̀ ti kàn òde ẹ̀sẹ̀ fún ànábì rárá ọba ní àlùbáríkà lè ní lọ́dún àti lọ́dún yìí àlùbáríkà kì ṣùgbọ́n òun máa ń fi sínú ìgbàdá wá fún ẹ̀. wọn sọ pé ìbùkún gbẹ láàrin nìyí ọ̀nà ẹ̀wọ̀ ọkùnfà wo àbí náà gbangba inú ọdẹ yẹn bí ní gbogbo ọwọ́ ẹni kẹsàn án rẹ̀ sí dání dání rẹ̀ على المسلم اللهم لو أن أهل القرى آمنوا واتقوا ثم جاءتك آماننا ثم جاءتك ثم جاءتك لفتحنا عليهم بركات من السماء والأرض عدد الموت àwọn ìsìnkú láti sámà àtìlẹ̀ wọ́n láti ń tàbí àmọ́ wọ́n pè ní rọ́pù. فأخذناهم بما كانوا يكسبون àwọn ọmọ wọn pẹ̀lú ọjọ́ ń ṣe lè dẹrẹ nínú ọtúbà dábí náà gbẹgà òun náà ti kẹrọ àtúntò náà ìmọ̀ nípa ìlú gbogbo yẹn ọmọ ẹgbẹ́ ti jẹ́ ọba ọmọ ọdún kọ́lọ̀ ọ̀sọ́ ọlọ́wọ́n bá tún á ní ìsọ̀rọ̀ wa ní sọ́ọ̀tún sọ̀rọ̀ wáyà tuntun náà ọlọ́wọ́n fi tẹ́ ọdún àánú ìdásílẹ̀ òṣèlú ìgbàlódé ọdún. ليتذكروا آياته وليتذكر أولو الألباب ترى تجد ترى البركة الله تعالى قال يقول النبي صلى الله عليه وسلم كانوا يجمعون في أرض من آياته وليتذكر أولو الألباب قل لجاتك يا رجل كريم ولدعوات الجبال إنه من فيكم ọ̀hún ẹ̀sẹ̀ kan sóde fòkè báyìí ìmá sọ̀rọ̀ lórí nù kátàkárà ọwọ́ tó hadith yàtàkì tòlùfẹ́sẹ̀ rọ̀dí ọlọ́run dàlẹ́ àná látàbà tẹ́bi sọ̀rọ̀ ọlọ́run àlejò ọ̀sẹ̀lẹ̀ òjijì ọlọ́run ọba sábà rìgé alùpẹ́sẹ̀ àná mi tìyà àwọn ọdún kátàkárà méjèèjì wọ́n lè tẹ̀sà máa ń lẹ́nu ẹ̀ta máa ń nígbà tó ọba النبي صلى الله عليه وسلم ọdún àti ìtọ́jára ọ̀bẹ ìyá rẹ̀ tó bá jáde pé wọ́n tó ti tọ́ wọ́n ti sàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ ẹni tó wà nínú kátàkárà rẹ̀ ó rí kàfé ìyẹ̀yẹ̀ ẹ̀yìn náà ọlọ́run á fi ìmọ̀gbó níbi kátàkárà wọn. ọwọ́ náà fẹ́ ẹni tó bá pamọ́ ọ̀kadà náà wọ́n dẹ̀ pa àlékún tó wà nínú ọjà náà wọ́n lọ sí bá wọn kátàkárà ẹ̀yìn náà ìdùnnú ti bẹ ní kátàkárà yẹn lọ́wọ́ bẹ fún àmúgbò nínú tó lè fa ìwúwo ọ̀hún ìlànà tó lè fún bẹ́ẹ̀ lẹ́sùn rẹ́kà ìdòtítọ́ láàrin àwọn akẹ́kẹ́ dájọ́ dá kẹ́kọ̀ọ́ ọwọ́ ní ọ̀sán ìgbà ní fẹ́rọ lọ́dí ọlọ́run dára án wọ́n lè fi jọ lọ́wọ́ láti sọ́lá tó bá lè fi àmẹ́tàlẹ́ tó ẹ̀sùn ìfẹ́lẹ̀ wọ́n ní ọba akẹ́kọ̀ọ́ ní sọ̀rọ̀ yẹn ìbí máa làbí ẹ̀rọ àhàtúndó máa sọ ìlà. Tí kẹ́nà méjèèjì ọ̀gá jà fún èké díẹ̀, àyílà ọ̀ tó bá ti wá jà fún èké díẹ̀, ọ̀rọ̀ ti sori ìgbẹ́ ilé ìgbìmọ̀. Màá jáde kó láàrin àwọn méjèèjì. Àbáwọn àlùmọ̀lẹ́wé ni àlejò ọ̀kọ̀mọ̀tòlá ó ní tùmọ̀ ọ̀dọ̀ ní wípé màá lùtọ̀ ìwòwò kúrò níbi dúkìá tó ọjọ́ ọ̀dà òun náà tàbí bọ́ àtọ́ àti òṣèlú àti bàbá wa àwọn ìdáhùn ṣíṣílẹ̀ sí ìjáde fún ìdúró tẹ̀ láti ọlọ́run kò bá àjẹ ní ńlá kò bá àjẹ kékeré ọlọ́run ọba sùpáàdà tó bá tọ́ ọjà ayé àtúntì tẹ́lẹ̀ ọlọ́run kò lè dáhùn sí fún ọjà àti àwùjọ ẹ̀ka ẹ̀ná ní ẹgbẹ́ ní ọ̀nà ìbùkún yóò sì wọ òun bọ́lá òun ò ní tẹ́wọ́ gbà nínú kẹ́tí máa ń fa ìbùkún òun náà ní alẹ́ Islam ẹ̀rẹ́ tí ọba ti ti Islam ẹ̀jẹ̀ máa tó wọ́n kọ́ wá sí o àwọn náà ti àti ọlọ́dà pàjá pàjá láyé rẹ̀ ẹ̀rẹ́ wọn kọ́ àdé ìdàgbé sàájẹ́ òkúlé rọ́bì ọlọ́run sọ̀rọ̀ wọn tó ti tẹ̀wọ́ sọ̀rọ̀ ìdá asùlámọ̀lẹ́ àkùn tí ìyẹn bá ta Islam fàhásùn يكفر الله عنكم كل سيئة كان سلامها gbogbo àyà tó ti ṣe mẹlẹ ọ̀rọ̀ tẹ bàbá rẹ ẹrin lẹ́yìn ìgbà tó ti gba ìdí ẹsẹ̀ dáadáa tó bá ti ṣe àṣẹ àǹfà ìlà ó ti dá abẹ́rẹ́ ọ̀gá mẹ́wàá òun náà ni ó ti kí ni ọ ni wọ́n á kí ló fà sídáná ẹ̀fẹ́ fi ti àyè lọ́kọ́ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ìyẹn ló sọ̀rọ̀ yìí kí ló yẹ kí káfíìrì ọ̀rọ̀ kò ní sẹ́wọ́ dáadáa kó o ti sádáàkà tó ń mú ìyẹn nígbà ọ̀tọ̀ọ̀rọ̀ kó o ti rí rẹ́kẹ́tẹ́ ọlọ́run ló ní gbà lọ́wọ́ nítorí pé kì í ṣe mùsùlùmí ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ìfúdà ti gbọ́dọ̀ sí láyé lọ́wọ́dún ọ̀dọ́ta ẹ̀ àwọn ọmọdé ìlú ẹ̀ nínú àwọn ọmọdé ìlú

àbáwá sàn ẹlẹ́wà lónìí wọ́n ti kọ́ lóṣù tí ọlọ́wọ́ wa ní ọ̀sán lọ́wọ́ àdàbọ̀lá tọ́ba fẹ́ẹ́ fẹ́ ti ọmọ ogun tó ń pè ní sàárè ìyá ọmọ ogun tó àti ẹ̀sìn sọ́lá láti òní tẹ̀lé wọn lọ́kàlá fẹ́ẹ́ fẹ́ dárí rẹ̀ tọ́ba fẹ́ẹ́ fẹ́ ti wọn láàárọ̀ kùtù láì ní olùfi wọn ló fi lọ. ẹni tá a wá pèsè sáfùrù yẹn business market yìí olùsòwò ni tóun náà bá ti àwọn ọmọ ọ̀tẹ̀ ní ọ̀dọ̀ rẹ̀ wọ́n sọ sí kátàkárà lórí àtẹ̀lẹ́ wọn sọ gbá títí kú kò rí bí yóò kó owó sí mọ́ gbèdé lórí àtẹ̀lẹ́ rẹ̀ nínú kẹtọ́ ní ipa ìgbókò ọ̀rọ̀ náà lè ní bí ẹ bá fẹ́ dáwọ́ ní sàn ọ̀fẹ́ fẹ́ yàrá orí ọ̀fẹ́ fẹ́ rẹ̀ sẹ́fẹ̀ ní kó tí ti ayẹwo ìgbà wa lọ sọ́dọ̀ àwọn olómi lẹ́sẹ̀rẹ́ àbómi nílò àbẹ̀bẹ̀tẹ̀ tí wọ́n bá mi àbí wọ́n sì ojú gẹ́gẹ́ ẹni tí ṣì bá ti pọ̀ sí aburú nìyẹn bí tí ká bá ti pọ̀ sí rere nìyẹn wọ́n lọ́ sí aburú ni. iná ọ̀rẹ́ tí ilẹ̀ fi wá kúkú lórí àdáwọ́lé òmìnira ló ti pọ̀ ìwọ ọ̀rẹ́ ọlọ́run ní ti ohun ní ìlànà ìdáwọ́lé. lẹ́yìn tí ẹ bá ti báwọn èèyàn jíròrò lọ́sọ̀ tó wàhálà mọ́ ẹ̀rí nítorí pé kò ní pàdánù gbogbo ẹni yóò lọ́ bá ti jíròrò lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ní ẹlòmíì ní èròǹgbà rẹ̀ lásán ọlọ́dàmọ́rẹ́ rẹ ní o èròǹgbà tiẹ̀ tó wà lẹ́sìn ẹ̀ lásán ní ọ̀nà àtọ̀ onírò lọ́wájú onírò lẹ́yìn ẹ̀rí bákan náà kò ní ẹni yìí wọlé tó yára àdúgbò olùdarí a máa ìṣe máa ń kọ́ wa sí àwọn tí wàá lọ láti láti rí gàdé yóò tó wá kọ́ wa. nínú ọ̀rọ̀ tí máa ń sọ olùdókòwò ọmọ yìí bá gbé ìlú aláàmọ̀ rí ìmọ̀ olórí ní adáwọlé ó sì ní ẹbí lára kàwé. ìṣe gẹ́gẹ́ ọba tí wàá lọ ní ẹbí lára yẹn náà kọ́ wa tẹ́lọ̀ ibi ọlọ ọmọ ti ṣe àtẹ̀tẹ̀ àìsí ọlọ́run owó orí rẹ ẹ̀ṣà rẹ mo lè wá agbára rẹ onímọ̀tò bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yìí o wà á ní ká ìkàlà ọ̀rẹ́ mo lè náà bá tọ́ láàrẹ kan máa wé kọ̀ ya rẹ̀ àbí kọ̀ bàbá rẹ̀ ó ti tàwọn ní kíní ya ẹlẹ́nà àwa ò náà lóbi gbogbo àpò nídi gbogbo wàhálà rẹ̀ nígbà tó pé ó níbi sẹ́yìn lọ wọ́n fi dá ọ nì tẹ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn bá pọ̀ sí àbúrò rẹ̀ tèmi ẹni tí ẹ̀mí tiẹ̀ mú ọ̀dọ́ ni ìdẹ̀ni sọ̀rọ̀ ilẹ̀ wọ́n yẹ ká kúndùn ọmọ ajá fún mi kẹ́rù lé ọmọ ajá fún mi fi àákì lámùrí ní kẹ́tíkẹ́tí wa ṣe fi lò wà á jìbì àbíjọ mi nà ìyá torí bẹ́ẹ̀ fáwọn ìlú wà á lò ọlọ́run yìí kó o mi wà á pè ní àjù ó sì yé mi lẹ́yìn fún bẹ́ẹ̀ wà lórí ilé yẹn ẹ̀yọ́ ìdúkẹ́ kó wá kádàrá dáadáa fún mi ní ti inú kò ìgbọ́ wa fún ọ̀rọ̀ ìrìnlẹ̀ ọ̀rọ̀ adé ọdún ìgbò nínú kẹlẹ́ ẹ̀mí ní alùpàá tí mo kù wí lé. الدعاء بما كلم أول حديث أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لكن كما تستدعي له يصرف بما أراد الله إليه فلم يصيبه وبارك عليه أمرهم ولا بركة وجمع بينهما في خير يمكن بذلك الجمع في نوره أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في محكمة الأمر وأصحابه ومن تبع هداه إلى يوم الدين إلى الكفار الوقوف والتوكل على الله اتبع الله إمام قال الوقوف كي يعطي الله gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé ẹ̀tọ́ pé onímẹ̀tì lórí àkọ́kọ́ bẹ̀rẹ̀ kí ẹ wá ní àgbè eléyìí tẹ́kùn ìyẹn tí ó lè fi ṣàṣeyọrí kí ẹ tó máa ní òògùn àti ọ̀rọ̀ àrẹ rà èyí ti gbọ́dọ̀ rẹ̀. ẹ̀rí obìnrin tẹ́tẹ́ nìkan bá ti tẹ́ dé sí olóńgbé àwọn ọba ọlọ́run náà yóò ti tẹ́ láti máa fẹ́ lọ sọ́wọ́ wa oṣù tó pé tẹ́tẹ́ òun ti yẹ ní òun wọlé عمر رضي الله تعالى عنه عن الرسول صلى الله عليه وسلم قال لي لو ان الموت توكلون على الله ورسوله تذكر كلمه لمعنى الديالوج تسعه عشر معنى الديالوج لا رسالته ọlọ́run náà ti máa tẹ̀lé fún yín gẹ́gẹ́ bí ṣe máa ń tẹ̀lé ṣe máa ń tẹ̀lé fún ẹ̀yẹ. ẹgbẹ́ mi yóò fi ẹni sínú rẹ̀ ọ̀pá ṣùgbọ́n nígbà tí a bá fi yóò lágbára inú bẹ̀rẹ̀ máa ń fa ìlú fún fún ẹ̀yà yóò lè wà lẹ́yìn wọ́n ti la sọ̀rọ̀ àwọn. ìmá dá ọ̀rẹ́bẹ̀ ni máa ń ti dáadáa sí àti bàbá àti dídá ọ̀rẹ́bẹ̀ lọ. kámá gbàgbé nù adéṣáná ìdùnnúmáà ń sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ á wọ́n lè jẹ́ ọ̀pọ̀ sọ̀rọ̀ ẹ̀gbẹ́ ọ̀rọ̀ àrùsílẹ̀. ẹni yóò tó bá nífẹ̀ẹ́ àti yóò tó bá tọ́lá wọ́n yóò gba lọ́rùn ní agbára kó lè gba tí wọ́n rí pa rẹ̀ lóru pẹ́pẹ́pẹ́pẹ́ ní ní ọ̀pẹ lálẹ́. ẹni tó bá fẹ́ bẹ́ẹ̀ pàṣẹ ìjọba fi náà ọmọ àtàwọn ẹlẹ́gbẹ́ ẹ̀kọ́ látẹ̀wá gbàgbé ìpìlẹ̀ mọ́lẹ́bí tí àgbà bẹ́ẹ̀ yẹn lé ọ. inú pẹ̀lú yóò fa ìgbógun òun lẹ́nu ìsàkóso ìmájẹ́ sáré. ẹni àgbẹ̀dẹ yẹn bá fẹ́ gbà pàpà tó lọ àbí àwọn ìdàgbé ìlànà àbúrò àbí àwọn ìyanu ìbílẹ̀ àbáwọn àwọn ẹ̀sùnà lórí alẹ́kẹ̀tọ̀ ńlá àtàlà ọ̀rọ̀ báyìí lè ní ìdàgbàsókò ọ̀rọ̀ láàbọ̀dá ẹ̀ nípa àdìsí jẹ̀rẹ̀ ìlú nínú àtọ́sọ̀wọ́ àlọ́ ọlọ́run ló fi tarí lọ́rọ́ fi tẹ̀wọ́ fún yín ọ̀là àtàlà àwọn ọ̀rà ẹ̀ láti pàṣẹ o nínú tẹ̀sí máa ń pariwo òun náà ni àti ti máa ń fi tó yà kí ìyẹn náà fà á tó bá ti jáde lórí tó ń wá lábẹ́ ẹ̀mí ọ̀rọ̀ olùfẹ́ lọ́kẹ́ rẹ ìbùkọ́ máa ń gbóná ọ̀rọ̀ rẹ. ọwọ́ náà àdéhùn Abdullahi ibn Amr ibn Al-As ọ̀gbìn ọlọ́run dára ẹ̀dúmọ́ ìlọ́dún ìjọ ọlọ́run dára ẹ̀dúmọ́ ilẹ̀ dúnìá ìlọ́dún ọ̀rọ̀ ilé ayé ojú ó ti sọ̀rọ̀ wa ọmọ nàkàtà náà ẹni tó bá mú ayé ẹ̀ pẹ̀lú ẹ̀tọ́ rẹ̀ ìyẹn lè tó mú lọ́nà halal láti fi ṣe rere láti fi wá ìyára bá ọmọ ọlọ́run lọ́wọ́ bí ìhà. ọlọ́run tẹ̀sí máa fi gbogbo ti ayé tó níyẹn. ìyẹn lè lọ́nà kó wà lónìí náà o ìyẹn lè kọ́ ikú lọ́ kó wà lónìí náà. ó lè fi sàbẹ̀ òkú rẹ̀ bẹ̀rẹ̀ kó wà lónìí náà. ó ti dákẹ́ tí o ti gẹ̀gẹ́ lè wọ náà pàdé ìyá tó ti lá. tó bá tẹ́tí wọn láwọn òkè wọ̀nyí ìgbésẹ̀ wà lọ́nà ìgbésẹ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n ti wà lọ́wọ́ àwọn àkàkọ́ ní bí mọ̀lẹ́sẹ̀ àti náà sọ. Mélòó ti lọlẹ́ tó ti gbé owó sáà mẹ́gà níbi ohun tẹ́lẹ̀ rẹ̀ bá sọ pé káwa nínú ọ̀rọ̀ ayé kọ̀ọ̀bá àbátọ̀ lẹ́yìn tó lọ́dún wẹ̀ ọ́ ní àwọn ilẹ̀ náà. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò fẹ́ ẹkú ẹ̀yà máa ń ṣe àbúkà ẹ̀ kéèyàn ní àbúkà mímú làbúkà yìí kéèyàn ní. wọ́n làbẹ́ mi sọ̀rọ̀ wá sí ọlọ́run wá sí ti sẹ́ẹ̀tì ló lọ́dẹ́ náà ẹ̀ lọ́wọ́ wá lókè ẹ̀ sí àbúkà àìnà àbárọ̀kà nítorí pé gbogbo ni àbúkà rẹ̀. nítorí mo máa gbàgbà ọ̀hún ẹ̀ sọ́ra tó bá sọ̀rọ̀ mi máa ń fi sọ́ra tó bá sọ̀rọ̀ lọ́tọ̀ النبي صلى الله عليه وسلم قل اقرأوا سورة البقرة إما سورة البقرة فإن نفذها بركة لتريد بك سرعة يقيم منير وتنك وتنكها حفرة هي جباتي أقاضني ولا تستطيعها البصرة التي àwọn tó máa ń sáàsì sí ilẹ̀ àtàkì wọ ìrànlẹ́ عباد الله أيها الكرام إلى أن تدري البركة فقد لو رأيت الكفار وكان أولياء النساء àwọn ká ní àwọn ọmọbìnrin tí wọn fẹ́ẹ́ lọ́kọ òun náà ti dájú kí dàda àti máa kéré pàpà tó làwọn ọmọbìnrin náà kí dàda àti dáhùn àgbàkọ máa kéré ẹ̀rí òkùnbà gbẹgbẹ mi o adébísọ ló wọn kọ àwọn ọmọbìnrin lọ wọn ti sáà alisa ọ̀dọ́ ìjànà ọ̀dọ́ ọ̀hún lórí ẹni tí náà wọlé kéré. mo ti ní wọn wá kọ àwọn kìíní gàrẹ́rẹ́rẹ́ ní ti wàá pè mílíọ̀nù. ọkọ̀ yóò tọ́kọ pé kàdé ọ̀bì lẹ́mí. ó lè dá sí pèsè náà lérò ní ọ̀padà lọ́wọ́ àárín lọ́kọ̀ lálẹ́ àti abẹ́sùn ọkọ̀ láti bàdá àti dàmídà wọn dúró yìí. nínú ìgbà mẹ́ta òun náà ní láti lò sàmùrì ìbáṣe tàbí dùn. akọ́ àtàlùmọ́ ولو جاء الله سلام عليه إذا أفطر أحدكم تلقى كلمة مسلم فمسلم على كامل وجو جاتك تبي يولو مسلم يولو مسلم فإن لم يجد يرعي فليفطر على ما قال جميله فإنه ضرور دنيا الإمام lórí ìfòkóni ìlànà ìdáraka ìfòkóni tí ọ̀rọ̀ wa ní ìgbà tí ó lórí ọlọ́run náà kọ́ ọ̀rọ̀ tó mọ́ rẹ̀ nínú ìgbà tí máa ń fa ìlú òun ní ìsàlá wà á yẹ káàkiri ìmọ̀ àtàlà náà lára ayé ẹlòmíì ọ̀fẹ́ wọlé bíi bọ́ọ̀lù. ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ ni ọ ìyá lè jẹ́ ìrànlẹ́ lọ́sẹ̀ wà tóun ti nǹkan lọ dọ́kà sílẹ̀ kò lè gbúra tí o sọ fọ ọkọ pé ìmúdà òkúta lélẹ̀ ni. ẹ̀rín aníbi àti tètè sílẹ̀ bá fẹ́ wọlé lọ bára ayé wa. a lè sì máa nìkan lọ́wọ́ ìgbà yẹn wọ́n lè fi ìwọ ọmọ mi ọmọ abẹnujẹ ó pè ní bí àánú ìdá ìdàkàtà àlẹ àtàlẹ tó o bá máa wọlé lọ ọ̀dọ̀ àwọn ará ilé rẹ ọ̀sẹ̀ lè o sálámọ yẹ̀wò ló bá rọ kankan àlẹ yìí ó máa máa dé kùkú wàhálà àti ìbẹ̀rù àtàwọn ará ilé rẹ nínú gbàgbé ló fa ìdókòwò òun lè lọ sí ìjà náà kí wọ́n bá ti fa ìjẹ̀dù tí máa lára báyìí rẹ tí wọ́n fà á kó lára ìlú lórí ọ. ọwọ́ tó ń bẹ lẹ́yìn àti ìròsílẹ̀ ìròsílẹ̀ látọ̀dọ̀ àtúnláyé máa ń rọrùn lọ́wọ́ ọ̀gbẹ̀rẹ̀ àti wọn. wọ́n lè fi ọ̀rọ̀ lọ́wọ́ àti lọ́wọ́ pé ìyá àmọ̀ ẹ̀ bí ìbí bá mọ̀ wọ̀ lára. ìgbẹ́fẹ́ ìwòsàn wà bẹ́ẹ̀ kódà ìkùkù wà bẹ́ẹ̀ wọ́n tẹ̀sí ìdòmìnà àbúlé wọ́n ti fi ṣe é. bí ti máa ń gbé kọ̀ọ̀kọ̀ nínú tẹ̀síwá ń parí mú òun ní wọn sàrà onídìí wọn sẹ́mẹ̀ta sàdúrà rẹ̀ jẹjọ ọlọ́run ọba àdékẹ́lá ti sàdúrà wa ọlọ́run tó ti rí lójú tí ó sùn àti ó sàǹfààní ọwọ́ àti tí wọ́n mú sí ìbùkún jáde nínú àdékẹ́ àtìwọ́rọ̀ ọdún ọlọ́run sàrà ni wọn ti á ń lọ wá ti ní loju ìsàmà ìdí ìsàmà ọlọ́run ò ní sọ̀rọ̀ kẹ́kẹ́ kalẹ̀ ní sàmà nínú òkú. إلا أصبح فريق من الناس بها كان فريق ينزل الله الغيب ويقولون بكوكب كذا وكذا àti ká rí pọ̀ bí gẹ́gẹ́ bá ti sọ́ọ́ ilẹ̀ lọ. Àwọn kan máa lọ́dọ̀ ló ń wá àwọn tó ti di rárọ̀. Ẹ̀rọ náà bí wọ́n ti wọ́n ti lọ yẹ́lẹ̀. Àgbà wọ́n tẹ̀ sí kẹrin kọ́ pé òun lára rí bá túbọ̀ lójú ẹ̀. Ṣé ọkọ̀ fóun tó jọba lè lọ ọ̀rọ̀ ọ̀kan náà wọ̀ yára ní ọlọ́run dáná má ti tó ọ̀rọ̀ lọ lò orúkọ bá lọ ọ̀rọ̀ ọlọ́run tó kú bìtìbìtì àwọn aláàdúgbò ní ọbẹ̀ ẹ̀rọ tán torí máa bẹ́ẹ̀ ìbùkún lójú àbí ọlọ́run ṣàlùwọ̀ tààlà اللهم بارك لنا منا يوم والوالد والزوجة والدار والعمر والفقر يا أرحم الراحمين ويا أكرم الأكرمين ولا ولا إكرام سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم ورحمة الله تعالى الله